Love FM. What, what, what, 101. 101. Point one. Choose Aston. ní báyìí ẹ jẹ́ ká darapọ̀ mọ́ ọ̀làdẹ̀ni bello lórí ètò alfik fidem. والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه أجمعين à ń kí ẹ̀yin olùgbọ́ wọn wípé àdìjọ ọkọ̀ ojúmọ́ akudédé àsìkò yẹ táàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àti àkùnrin àlẹ́fíkò fìdíìn ọ̀làdùnní gbẹlẹ́ olóko mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ Alimadina Center ní pápá bẹ́ẹ̀dẹ́ lógbómọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́ láti South Africa àbí sẹ́míẹ̀ láti South Africa wọ́n ní ṣé ọ̀ràn yàn ni kí obìnrin kó ṣe ìdá ní ilé ọkọ tó fẹ́ kọ̀ sílẹ̀ kó tó di pé yóò lọ eléyìí ọjẹ́ àkọ́kọ́ àti pé iṣẹ́ tó bá kọ̀ sílẹ̀ láì ṣe ìdá ṣètò láti yẹn ṣe ọlálàáfíà ìbéèrè kejì wọ́n ní ṣé ó tún lẹ́tọ̀ọ́ kó jẹ́ pé ìyàwó àwọn yìí ń ba ọwọ́ pẹ̀lú bàbá tó bí àwọn lọ́mọ àbí kó pé eh, bàbá tó bí àwọn lọ́mọ ó lè máa ba ọwọ́ pẹ̀lú ìyàwó àwọn eléyìí wọ́n jẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọn ìbéèrè míì tó tún wà ń bí o náà ni pé ìyàwó ní islam kọ sí kéèyàn máa kéèyàn máa wà mọ̀náfìkì kó máa gbọ́ ìsọ yìí so eléyìí wọ́n jẹ́ aláwọ̀kọ́ ẹ̀kejì lábẹ́rẹ̀ o náà ni pé ìyàwó ní islam kọ sí kéèyàn máa dárúgùdù sílẹ̀ láwùjọ so inshallah ẹ jẹ́ kí n darúbà náà inshallah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdullah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ìbéèrè tó ń ṣe nípa pé sọ́nà yẹn ni kí obìnrin kó ṣe àìdá nílé ọkọ tó kọ̀ sílẹ̀ lẹ́yìn ìgbà tọkọ bá kọ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé kíkọ̀ ọ̀lẹ́ alákọ̀ọ́kọ́ ni tàbẹ́lẹ̀ kejì ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin wípé kó ṣe àìdá ní ilé ọkọ tó kọ̀ sílẹ̀ yẹn ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí ọkùnrin kó fún obìnrin yẹn ní àyè àti ṣe ìdà nínú ilé tí ń gbé tó fi kọ̀ sílẹ̀ eléyìí ọ̀ràn yẹn ló jẹ́ lábẹ́ òfin ọ̀lọ́ nítorí pé ẹni tá a kọ́ lẹ́yìn kíkọ́ alákọ̀ọ́kọ́ àbí kíkọ́ lẹ́ẹ̀lẹ́ẹ̀kejì wọ́n ń pe kíkọ́ lẹ́yìn ní tọ̀lẹ́kùn rọ́járì tọ̀lẹ́kù tó fúnni láǹfààní àti lè dóbìnrin padà ni òfin ṣẹ̀rí àwọn sọ yìí pé ar-raj'iyyatu zawjatun ma damat fil-'idda obìnrin jẹ́ pé kíkọ̀ kan náà láti kọ́ lẹ̀ àbí kíkọ̀ lẹ̀ méjì ìyàwó náà ni lópin ìgbà tó bá sì wà nínú ìdá rẹ̀ ìdí nì bẹ́ẹ̀ bó ti ṣe jọ́ràn yàn lórí ọkọ kó pèsè ibùgbé fún ìyàwó rẹ̀ náà ló pèsè ibùgbé fẹ́ni jẹ́ pé kíkọ̀ kan àbí kíkọ̀ méjì náà lọ kọ́ lẹ̀ ọlọ́run ẹlẹ́dàá ni askinu hunna min haythu sakantum min wujudikum ẹ fún wọn ní gbùgbé nínú bí tẹ́yìn náà ń gbé lódì wọn abẹ́ ti ṣe ní ma. Hmm. àmọ́ tó bá yẹ pé kíkọ́ lẹ́lẹ́kẹta ni òfin ṣẹ̀rí àṣọ pé ẹni tá a kọ́ lẹ̀ kíkọ́ lẹ́lẹ́kẹta la sukna wala nafaqata laha àní pèsè ibùgbé fún un a sì ní pèsè owó ná fún àfi tó bá pé irú obìnrin báwọn ta kọ́lẹ̀ kíkọ́lẹ̀ lẹ́ẹ̀kẹta ọba jẹ́ni tó wà nínú oyún èyí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ọ́ni pọ́nrán yẹn ló jẹ́ lórí rẹ kó o pèsè ibùgbé fún un àmọ́ ńgbà tí kíkọ́lẹ̀ ń ti pín mẹ́ta yóò dáa kó pé ibùgbé tó pèsè fún yóò jẹ́bi tó jìnnà síbi tó ń gbé nítorí kí mo ẹlẹ́dẹ̀ ọmọ bá wọnú ọgbà hmm. ṣùgbọ́n owó tí wọ́n ìyẹn ẹni tó bá kọ ọlẹ ní kíkọ ọlẹ mẹ́ta tí ó bá jẹ́ pé lóyún kò lẹ́tọ̀ọ́ sí gbùgbé lọ́dọ̀ rẹ̀ kò sì lẹ́tọ̀ọ́ sí kọ ọ̀nà kọ́bọ̀ kan lé lórí yóò lọ sí ìdá rẹ̀ níbi tó bá tẹ́ lọ́rùn oníbèrè wa sọ pé tó máa kọ obìnrin sílẹ̀ tí ó bá ṣe ìdá ṣé kíkọ ọlẹ náà sì jẹ́ kíkọ ọlẹ bẹ́ẹ̀ ni kíkọ ọlẹ ni àìṣe ìdá kò pé kíkọ ọlẹ ní nǹkan tí èsè kíkọ ọlẹ ṣùgbọ́n tí ó bá ṣe kò ní di ẹni tó ṣe pọ́ nínú lílùgbọ Ọlọ́run kò ní láǹfààní àti lọ́kọ mi ṣáájú kó tó di kó ṣe ìdà hmm. ìdà fáwọn obìnrin tó ń ṣe nǹkan oṣù lẹ́yìn ìgbà tọ́kọ bá kọ ọ lẹ̀ òun náà ní kó o ṣe nǹkan oṣù mẹ́ta lọ́dọ̀ àwọn olùmọ̀ táwọn pe ó rọ̀ ní nǹkan oṣù òun náà sì ní kó ṣe ìmára mẹ́ta lọ́dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n pe kóró òní ìmára ìyàtọ̀ tó wà láàrin méjèèjì ni pé ẹni tó bá pè ní nǹkan oṣù tóbìnrin bá ti ṣe nǹkan oṣù alákọ̀ọ́kọ́ tó bá ti ṣe nǹkan oṣù ẹlẹ́ẹ̀kejì tó bá ti bẹ̀rẹ̀ nǹkan oṣù ẹlẹ́ẹ̀kẹta ọkọ ò ní lè dá padà mọ́ hmm. ẹni tó pè ní nǹkan oṣù ni ṣùgbọ́n ẹni tó pè ní ìmára tóbìnrin bá ti jẹ́ kí wọ́n kọ́ lẹ̀ lónìí wọ́n á bẹ̀rẹ̀ nǹkan oṣù lẹ́yìn bí ọ̀sẹ̀ kan níjọ́ tí nǹkan oṣù yẹn bá parí àìkú ti ṣèmọ́ra alákọ̀ọ́kọ́ tó bá tún ṣe nǹkan oṣù ẹlẹ́ẹ̀kejì tí ìmára bá bẹ̀rẹ̀ àì pé ìmára ẹlẹ́ẹ̀kejì yóò tún ṣe nǹkan oṣù ẹlẹ́ẹ̀kẹta parí kó tó di wípé ọkọ ò láǹfààní àti sọ pé mo dán padà mọ́. ṣe eléyìí ni ìdà obìnrin gbọ́dọ̀ ṣe ìdà nígbà tó kọ bá kọ́ lẹ̀. ǹjẹ́ wọ́n ní ṣé ìyàwó àwọn ó lè máa ba bàbá àwọn lọ́wọ́ àbí bàbá àwọn lè máa bà ìyàwó àwọn lọ́wọ́ ìyàwó yín lè máa bà bàbá yín lọ́wọ́ bó ni ìyàwó yín ṣe láyà tó tá a jẹ pé ń gbọ́wọ́ lọ bá bàbá ọkọ bàbá ẹ káàárọ̀ hmm. mo tiẹ̀ ti rí yín pẹ́ ẹ ọ kí nǹkan nǹkan mi bẹ́ẹ̀ nu eléyìí so àwọn tó wá kí bàbá rẹ ẹjọ gbẹ́sìn ọlọ́run ọba yé débi pé bàbá ti mọ̀ pé ìwọ ni kó wọn fẹ́ ìyàwó ọmọ òun ìyàwó náà ṣe mọ̀ pé bàbá ọkọ òun nínú àwọn tó lọ ń ṣe léèwọ̀ fóun láti jẹ́yàwó fún ni. so a sì ní nínú Islam a gbọ́dọ̀ kúnlẹ̀ a gbọ́dọ̀ dọ̀bálẹ̀. naam. bàbá wa nawọ́ síyàwó ọmọ rẹ̀ kò burú kò burú lópin ìgbà tí bàbá àwọn tó bá nípa ẹ̀ ọlọ. Hmm. tó rà ti gbọ́ lọ́pọ̀lọpọ̀ bàbá ọkọ tí ń báyàwó ọmọ rẹ̀ sùn. ẹ̀mọ́ hmm. àwọn ẹ̀mọ́ yẹ̀yàwó ọmọ tí ń gbéra rẹ̀ lọ bá bàbá ọkọ. Hmm. pé wọ́n tiẹ̀ tún dájọ́ máa rẹ lọ. Subhanallah. tó kọ́lọ́ ń sànù wa. oníbèrè tí wọ́n á béèrè ó ní kí ni ìdájọ́ kí àwọn èèyàn máa ṣe mùnáfìkì. Hmm. ṣíṣe mùnáfìkì kì í ṣèwà tó dáa. ṣé kú sẹ́yẹ nìyẹn ajáò hmm. àwọn alágàbàǹgebì ẹ̀dá àwọn olùjòjìjẹ sọ. tó ń pójú kan ni wọ́n gbé wá bẹ́ẹ̀ nìkan wọ́n gbójú míì wọ́n tún lọ gbé báwọn míì mùnáfìkì máa fi bó ti ṣe rí pàápàá pamọ́ sínú hmm. yóò máa gbé bí ò ti ṣe rí yóò máa gbé hàn hmm. yóò fẹ̀jẹ̀ sínú yóò máa tutọ́ funfun jáde mùnáfìkì èsì sábà hùwà mùnáfìkì àfi nítorí pé ó fojú sun orí kan hmm. tó fẹ́ rí látàrí ìṣe mùnáfìkì lágbọn méjèèjì lágbọn tàwọn ẹni tí ń parọ́ fún àti lágbọn àwọn ẹni tí ń sòótọ́ fún. Hmm. torí pé kí àǹfààní ọba yọ nígùn kínní kejì kóun lè bá a nípìn bẹ́ẹ̀ ìdí tí mùnàfíkì fi máa ṣe mùnàfíkì nù. Hmm. torí ẹ̀ ló ṣe wá nínú asar ìpè dhul wajhayni la yakunu 'inda Allahi wajiha àwọn olójú méjì wọn ò lè jẹ́ àbíyì lọ́dọ̀ lọ. ojú kàlàdá ni hmm. àdá bá ti di pé ńlójú méjì nǹkan bàjẹ́ àwọn máa fẹ́ jẹ́ sọ̀tún sòsì má bàbí kan jẹ́ ńgbò wá ńjò wá ni méjèèjì ò bàjẹ́ hmm. méjèèjì ó bàjẹ́ náà ni hmm. torí ẹ̀ ìwà múnáfíkì yẹn ó jẹ́ ìwà burúkú ìwà gàbàǹgebè kì í sì wà tó dáa tó yẹ ká bá lọ́wọ́ mùsùlùmí hmm. mùsùlùmí àwọn máa jẹ́ ni tó ṣe pé bínú ti ṣe rí bẹ́ẹ̀ náà wọn rí àwọn sọ pé bọ́ mi ò kúkú mi jẹ́ ni múnáfíkì àdìsí ilẹ̀ ni mùnáfìkì hmm. mùnáfìkì máa fẹ́ pé káwọn èèyàn kan máa kara wọn lágbo hmm. káwùjọ máa dàrú wọn wá dà wá ẹ̀yìn èkíní kejì páńbẹ pẹ̀lú yín hmm. àwọn ẹni tó wá dọ̀ ẹnì kíní náà ni ó tún dà lọ sọ́dọ̀ ẹnì kejì wọ́n tún fẹ́ẹ́ fetí kàn kankan tí wọ́n gbé lọ bẹ ẹnì kejì lọ́dọ̀ ẹnì kíní èyí tí wọ́n gbọ́ lẹ́nu ẹnì kejì tí wọ́n gbé wá sọ́dọ̀ ẹnì kíní wọ́n fẹ́ẹ́ fetí kọ kéwù múnáfìkì káwùjọ jókòó lálàáfíà so wọ́n máa fi ẹnu wọn wọ́n máa fi fa igbó nítorí kí aburú kó lè bá a máa ṣẹlẹ̀ láwùjọ pé ewu mùnáfìkì pé káwọn èèyàn máa gbé lálàáfíà ìmọ̀ mm. wu mùnáfìkì pé kóun mú káwọn èèyàn máa kara wọn lágbo gbọ́ yìí sọ yéèyàn mm. àwọn náà níbẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì dátúnṣe yẹn pé ní àwọn máa dárúgúdù lẹ̀ láwùjọ bẹ́ẹ̀ ni mùnáfìkì náà ní máa sábà ṣe yọ máa dárúgúdù lẹ̀ yọ fẹ́ máa pẹja nú omi tọ́dọ̀tì so bí mùnàfíkì ti máa ṣe nù. Hmm. torí ẹ káwọn náà bá fẹ́ sógun láwùjọ wa ọgbẹ́ni tó bá ti gbọ́rọ̀ kan wá bọ̀ mọ́jì hmm. ó o hmm. tó fi pe ẹni tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ fún ọ. jókòó ìwà ọlágbájá ríra ọ̀rọ̀ wà ó lè pò ń fẹ́ lọ tọ̀ ẹ mú malẹ̀ kọ́tù ara wàhálà <laughs> <laughs> sọ lẹ́ẹ̀kan tó tún yóò jẹ́ dídí pẹ̀lú pé a péjọ a sì bẹ lórí. Allahu Akbar. àmọ́gbà tí ọ̀nà bá ti dẹ́tí rẹ sílẹ̀ hmm. fọ́rùn fọ̀rọ̀ àdánù tí mùnàfíkì gbé wá bọ̀ hmm. nítorí dájú náà ni pé o ti dé kọjá rẹ̀ ọ̀tà ìwọ hmm. náà ti ran àṣepọ́nì lọ́wọ́ ẹnìkan wá bẹ́ẹ̀ nìkan jẹ́ fún mi mo tẹ́tí gbọ́ wọ́n tún wá bẹ́ẹ̀ lómìn jẹ́ fún mi mo tẹ́tí gbọ́ kò sí tàbí ṣùgbọ́n kò sí bí ń ṣe máa wọ ẹni náà léèyàn dáadáa tí wíwò léèyàn dáadáa tí ò ní di ń tọ́fẹ́ mẹ́hẹ̀. nítorí tó bá ti bàyàn jẹ́ tó tó bàyàn jẹ́ tó tó bàyàn jẹ́ ó bẹ̀rẹ̀ sí ní fojú àìdá wo lànàbà Muhammad sallallahu alaihi wasallam sọ pé ẹnìkan ò gbọ́dọ̀ wá bẹ nìkan jẹ́nu àwọn sàhábà mi lọ́dọ̀ mi o nítorí pé ó wù mí kí n yọ sí àwọn sàhábà mi lẹ́ni tí òmí ní ìkùnsínú sẹ́nì kankan. so ìwọ tẹ́ ń gbé ọ̀rọ̀ burúkú wá bá tí wọn náà tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ tó ń gbọ́n ìwọ gan ti ran ìbàjẹ́ lọ́wọ́. Mm-hmm. so ẹnikẹ́ni tó bá wá bẹ nìkan jẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹnikẹ́ni tó bá wá sọ̀rọ̀ àìdá nípa ẹnìkan fún ọ má jẹ́ kó dìde ń bẹ̀ láì jẹ́ kó pe onítìn wọ́n yẹn sọ̀rẹ́ rẹ adísílẹ̀ ni wọ́n wọ́n yẹn sọ̀rẹ́ rẹ ọlọ́tẹ̀ ni wọ́n wọ́n yẹn sọ̀rẹ́ rẹ àbáyéjẹ ni wọ́n. torí pé kò ní pẹ́ kò ní jìnnà tí ó fi yé ẹni tí wọ́n gbọ́rọ̀ wá bá náà hmm. Mm. àwọn yóò máa sọ fún ọ pé sígbà yóò aláàrọ ìwọ náà ò fura tẹ́lẹ̀ náà ni mm. Mm. so ẹni tó yẹ pé yóò máa bá àwọn èèyàn jẹ yóò máa gbọ́rọ̀ wọn á fún ọ láì dáa tí wọn náà ń tẹ́tí gbọ́ sọ ọmọ pọkànnù wa ni wọn náà jẹ ń gbà àmọ́ tó bá ti mọ̀ yín pé kò sáàyè lọ́dọ̀ rẹ fábòsì kò sọ àyè lọ́dọ̀ rẹ fún ìbọmọnìyàn jẹ náà jókòó kélé yìí ló ṣe láì dá sí ọ tó ní rédíò ọ̀yọ́ tó ríran rí kó <laughs> so àwùjọ wa ọba dà hmm. ṣùgbọ́n àwùjọ yorùbá kò gbà òdodo láàyè ọgbà òtítọ́ láàyè àmọ́ kò gbòdodo láàyè hmm, hmm. òtítọ́ ni pọ̀rọ̀ tọ́tọ́ láti máa wúra wa pọ̀ rẹ ni wá so ìwọ náà gbà wọlé òun náà sọ ti gbà wọlé àmọ́ òdodo wọn ní lè sọ o àwùjọ tí ọba ti gbòdodo láàyè múnáfìkì àti à ń dárúgúdù sílẹ̀ ó máa ń pọ̀ láwùjọ ń so kó lè bàa jẹ́ pé àwa ọ̀nà òkòjúwe fún àbí ọ̀nà òdòjúwe fún ìwà mùnáfìkì kó rodò lọ́mú mi hmm. àfi kémi ọmọ gbà láàyè tí hmm. wọn náà ọmọ gbà láàyè hmm. àwọn gbọ́ yìí sọ yí ẹ̀dá ká má gbà wọn láàyè torí pé àṣebàjẹ́ ni wọ́n ó dú wọn náà sí lẹ́nu wọn. téèyàn ọba ti wá wọ́nà láti mú kí wọ́n má ráyè máa gbé ọ̀rọ̀ kọ̀rọ̀ wá báyàn nítorí dájú ni pé kàkà kí wọ́n bọ́ lọ́wọ́ aburú tí wọ́n fẹ́ tà fún ọ ìwọ náà padà di mùnáfíkì bíi tiwọn náà ni torí wọ́n ní àpòyòrò àlẹ́ ẹ̀ṣìyà ìhà tàpà wọ́n ní ẹyẹ irú ẹyẹ lẹyẹ wọ́tọ̀ mm. nígbà tí wọ́n bá ti rí pọ́rọ̀ yín jọ wọn iná ẹ̀ ni wọ́n sì máa wá bọ̀ láti lẹ̀ dí àpò pẹ̀lú rẹ̀ mm. ìwọ dínà omi mùláfìkì kọ́ mọ̀ rọ́nà sàn lọ́dọ̀ tiẹ̀ ma hmm. kémi náà dínà ma lágùn ọ̀dọ̀ mi kọ́ mọ̀ rọ́nà sàn ma hmm. yóò padà domi adágún tí gbogbo owó lè dè pẹ̀ bó tí ó dìtà hmm. tá à ní mọ̀ pé omi ń bẹ́ńbẹ̀ rí njọ́ kan eléyìí jẹ́ bó sọ. Jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wáàsí ìta gbangba tí a mọ̀ sí hudan wabushọ lẹ́yìn tó máa wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé lọ́la òde inshallah rahman ní Ògbómọ̀ṣọ́ central mosque ọjà gbó ní dédé agogo mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt ohun tí wọ́n máa dá lẹ́kọ̀ọ́ lé lórí oná ìsìláàmù tó kàkún ìsìláàmù tó kàkún inshallah àkórí ìdánilẹ́kọ̀ọ́ ti ọ̀lanu àṣẹ dr shofdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ́ àwọn náà ni wọ́n sì máa dára lẹ́kọ̀ọ́ lọ́rọ̀kan òjọ̀ kan ní orí àkòrí yìí inshàlá àwa tí à ń gbọ́ ká sọ fún àwọn tí wọ́n bá gbọ́ Allah yóò fi san alẹ́ sàn lórí láyé bí àti tọ́ba di ní ọjọ́ àgbéǹde alẹ́kìyàmà inshàlá. hello. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ó kọ́ ilẹ̀ tí ń pè lọ agbóhùnsókè díẹ̀ sí. na na Muhammad Saad ló ń sọ̀rọ̀ láti Ìlọrin sàn. ìbéèrè yín àmì ìbéèrè mi pé mo fẹ́ bèèrè lọ́dọ̀ àwọn ṣẹ́fẹ̀ wa ni pé àwọn ẹṣin wà sí ìta gbangba kan ní oṣooṣù ní ọ̀dọ̀ wa so àwa tí a wá kó wa láti máa pe àwọn olùmọ̀ láti máa ṣe àǹfààní láti máa jàǹfààní wọn so ìbéèrè tí mo wá fẹ́ bèèrè mi pé àwọn kan tí wá wà láàrin wa tí wọ́n ti ń sàlàyé fún wa wípé gbogbo tí a bá fẹ́ máa pè láti máa wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa kí a wípé wọ́n wà ní orí mọ́nàkì àdìsínà ìjọba. sọ afẹ́fẹ́ rèé tí ṣí lọ́wọ́ lára nínú súnà wípé kí ẹ̀ máa pe kí ẹ̀ máa ṣe irú kí ẹ̀ máa pe orúkọ mi àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì béèrè mi ni wípé títí fáwọn àti subhanallah tí wọ́n ti àmọ̀ sí ní àtàwùjọ láàrin àti màsáàrin ṣé tí a bá ti ṣe ti tàárọ̀ ti dúró fún ti ọ̀rẹ́ ni àbí a máa ṣe hundred ní àárọ̀ àdè máa ṣe hundred ti ẹnu bí ìsinmi ìjẹ ìjọba fún ọ̀fẹ́. Ah. alhamdulilayi ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀ ń ṣe tí ẹ̀ ń pe àwọn olùmọ̀ wá síbẹ̀ láti máa la àwọn èèyàn lọ́yẹ̀ nípa ẹ̀sìn wọn ẹ̀sìn Islam torí pé ìmọ̀lọ́lá dé ni hmm. ọgbọ́n gbé fẹ́ẹ́ máa bùkátà ẹni tí wọ́n máa bá yín fọ ẹni tẹ́ ẹ fẹ́ pè mà ṣáájú kó tó dípẹ́ pé ẹ̀ bùkátà rẹ̀ hmm. nítorí pé gbogbo apáta mọ́kàndínní ọlọ́run ọba ẹlẹ́dàá nìkan ló pé ẹni jẹ́ ẹ̀bí nípa ẹnìkan ọba yín gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ báwo ló ṣe rí sóun náà pè yín òun hmm. náà kúkú kù síbi tó kù sí nítorí pé ẹni pè hàn sí yín látàrí báwọn ti ṣe máa ṣe àti nítẹ̀yìn náà mọ̀ nípa rẹ̀ ní ni so eléyìí náà ti tó àbùkátà ká ṣẹ̀gbẹ́ sórí àtẹ̀ká máa Hmm. ẹ bá sì pé ní ọ̀rọ̀ rẹ̀ akọ́sà ṣìṣe ó sì sọ ibẹ̀ náà ní kẹ́ ẹ ti wọ ọgbọ́n àti òye ẹ fi pàkíyèsí rẹ̀ kó tún àṣìṣe rẹ̀ ń ṣe ẹ mẹ́jọ gbẹ kó tó di pẹ́ tún ṣe ẹ sì mẹ́jọ jẹ́ ní tẹ́ máa wá gbé ká tẹ́ máa bàjẹ́ lẹ́yìn láì jẹ́ pé láyé lójú rẹ̀ pé nǹkan báyìí báyìí báyìí tẹ́ sọ so bóyá ahọ́n yọ ni hmm. kò sẹ́ni náà láyé táhàn rẹ̀ ò lè yọ Hmm. kò sẹ́ni náà tí ò lè ṣàṣìṣe àfọlọ́wọn hmm. ọbẹ̀ ẹlẹ́dàá wa fáwọn màláíkà tọ́lọ́wọn bá sọ àfọwọ́n ànábì ọlọ́run tọ́lọ́n dáàbò bò torí ẹ̀ ẹ sábà ti pe ẹni tí ò sí lórí sunna kọ́ wa da yín lẹ́kọ̀ọ́ torí ń tọ́ mọ̀ tó ní náà ni ọ́ ta hmm. ẹni tí ò sì ní tọ́ da kò lè fi tọrọ eléyìí jẹ́ bó ṣe jẹ́ subhanallah alhamdi anabi sallallahu alayhi wa sallam ní ká máa wí láàárọ̀ àti ní ìrọ̀lẹ́ nígbà ọgọ́rùn ọgọ́rùn títa bá ti wí taarọ̀ ó tó fún talẹ́ rárá kò tó fún kó ń jẹ kò tó fún hmm. náà tó fún hmm. yóò tó fún hmm. rẹ̀ ní wí tún wí nígbà bá tún sùn ọba yóò fún wa láti máa ṣe bí yẹn máa ti mọ ńlá tọlọ máa ń fún yàn ni wọn ń pè ní warahaba hmm. arahaba ẹ máa sojú kòkòrò àti rí dáadáa tí ń bẹ ọba gbà ẹ máa kábúrú ti èmi ń dáadáa ìǹfà ìdá ìǹfà ní kí n ṣe ń kọ́ màá múra sí hmm. orúkọ mi o. ẹ orúkọ mi abdulateef láti èkó. ìbéèrè yìí. ẹ mo fẹ́ lọ́wọ́. wọ̀ bóyá àmú kátìrà kan ànínú tírà yẹn náà wọ́n dẹ̀ jẹ́ kó yọ pé prophet ní ìfọ̀rọ̀kọlẹ̀ àti ní máa ń sọ ìwúhú ọ̀bùnú. náà ẹ̀ka ti mo fẹ́ mọ̀ bóyá nínú ọ̀rọ̀ ni lè ni àbí ní gbogbo ìwọ̀n tí ọba tó bá mo ti ẹ̀kejì mo ti fẹ́ béèrè pé wọ́n nínú àlàyé kan wọ́n jẹ́ kó yé wa pé tí èèyàn wà níjọmọ́ ìgbésẹ̀ èèyàn gbọ́dọ̀ kó dàbí mẹ́ta sí méjì lọ but àwa a jẹ́ bí a máa ń kírun pẹ̀lú àwọn ọmọ kéèké tó jẹ́ àwọn students but àwọn students a lè rí lẹ́ẹ̀kan náà àwọn bíi mẹ́rin wọ́n lè kó níjọmọ́ tó ti bá ti wá gbèsè gbèsè yẹn torí pé láti cover mẹ́rin yẹn ó lè tó ibi òun ṣé yẹn náà ṣé ó ba láti ẹ̀jẹ̀ àbí kò bá jẹ́. نعم الحمد لله النبي صلى الله عليه وسلم ويواني من سنة إني ننقطي وما ويني رقوع كانت ما ويني فوريكا لكان سيسيوانا لجوكو كروكا ما وي لين ربي العظيم يرقوع سبحان ربي الأعلى نفوريكا لك وناني كانت ما سصبوحا قدوسا رب الملائكة والروح أما ويني رقوع àtùmáwé níforí kan lẹ́wà. bákan náà subhanaka allahumma wa bihamdik allahumma ighfirli subhanaka allahumma wa bihamdik allahumma ighfirli. eléyìí tí aisha radiyallahu anha tó lánàá bí sallallahu alayhi wa sallam kò lè má wí nínú rúkọ àti forí kan lẹ́rẹ̀ lẹ́yìn ìgbà tó lọ́n ti sọ suratul nasr kalẹ̀. طالما بيلد عني إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا فسبح بحمد ربك سبحانك اللهم وبحمدك واستغفر اللهم اغفر لي الله كان بما وبه وفنتما القرآن تريد وبعد جونا يقوبا جنافلة àyè wà fún yín láti wí àwọn gbólóhùn yìí kẹpẹ lórí ròkó yín kẹpẹ nínú foríkalẹ̀ yín ọmọbẹ nínú tí islam fẹ́ ká mọ̀ sí. àmọ́ tó bá pé jàmáà bá ní ẹ̀yin sí ni lè máàmù ẹ gbìyànjú láti wí àwọn gbólóhùn yìí lọ́nà tí ò ní ni àwọn ẹni tó wà lẹ́yìn yín lára kọ́mọ́pọ̀ lápọ̀jù lọ́nà tẹ́lómìn tí ó fi kú lẹ́yìn yín hmm. ẹ sì má jẹ́ ẹni tó ṣe pé ẹ̀ ní wí nǹkan kan rárá táwọn míì ti ṣe máa ń ṣe sọláàtì wọn kàn máa forí sálẹ̀ bí adìẹ ń sábàdo jẹ hmm. kíákíá ni aláàpọ aláàpọ sàlámù àlè. express. express sókè lẹ́yìn aburú ni o. Hmm. so wọ́n ní táwọn bá fẹ́ dí àlàfo tó wà láàrin àwọn àtàgbàlagbà míì nígbà táwọn ọmọ kéékèèké ń bẹ láàrin àwọn táwọn ọmọdé kéékèèké ti fi sọláàtì lẹ̀ hmm. tí wọ́n ti lé bọ́ọ̀lù lọ. ṣé táwọn bá gbégbèsè tó ju mẹ́ta lọ sí kò bá sọ láti àwọn jẹ́. ẹ àwọn olùmọ̀ tí wọ́n fi ìgbésẹ̀ mẹ́ta ṣàpèjúwe wọn ò fi ṣe àpèjúwe nǹkan tó ṣe pọ́tọ́ kẹ́ ẹ sínú sọ̀lá wọ́n fi ṣàpèjúwe ní tó ṣe pé tẹ́ ẹ bá ti ṣe tó tó bẹ́ẹ̀ sọ láti bàjẹ́ ni hmm. wọ́n ní ẹ lè ṣe ju gbígbégbèsè méjì péré lọ hmm. tó bá ti pé mẹ́ta sọ láti bàjẹ́ hmm. òbó lẹ́tì wá gbé kìí ṣe pé tẹ́ bá ti gbẹ́sẹ̀ ọ̀tún má pé gbèsè kan tẹ́ bá ti gbé sí òsì á pé gbèsè kejì hmm. rárá tẹ́ bá gbé sí ọ̀tún àtẹ̀sí òsì ó ní gbèsè kan tẹ́ bá tún gbé ọ̀tún àtòsì ó ní gbèsè méjì hmm. níbẹ̀lẹ̀ wa ń lọ tẹ́lẹ̀ yọ ọ̀ka. Hmm. jazakumullahu khairan sheikh hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah orúkọ mi sẹ́ríkà àti abdulsalam látòkè owó dé Ògbómọ̀ṣọ́. ẹ dákun mo fẹ́ béèrè bíi pé lórí pé ẹni tí nǹkan ò sójú rẹ̀ tí ó sì tún máa sọ pé òṣojú òun tí ó tún máa fọ ọlọ́run ọba búra tí ó sì máa ń yè tẹ́yìn tó ń yè tẹ́yìn lójú àwọn èèyàn tí wọ́n fi gbà sóòótọ́ kí ni ṣe rí ààrẹ pẹ̀lú ọlọ́run ọba àti ìbéèrè ni. alhamdulilayi ara mùnáfíkì àwọn èèyàn rádaràda tá à ń sọ náà nù nǹkan sojú ẹ̀ ó sì ń sọ pé sojú ẹ̀ ó sẹ́wà láìtẹ̀láì hmm. lórí ipò sojú ẹ̀ njẹ́ dájú náà nípa àwọn tí máa ṣe bẹ́ẹ̀ òkì ni wọ́n lábẹ́ òfin ọlọ hmm. òkì tó jẹ́ pé ó ń fọlọ́wọn bá búra lórí rọ hmm. òkì òpòrọ òkì ẹni tí ń ṣe káwọn èèyàn gbòǹgbò lórí rọ tòun àtàbá fẹ́ sípele ńtọ́ sọ di pòkì ọ̀pọ̀ tó hmm. èèyàn rádaràda tí ó lè níyì láwùjọ mi yàn ni torí pé ọdẹ àfìsìlà pinrin ọjọ́ kan ló máa níyì mà títí táwọn èèyàn mà ni. ẹ má ti mà á lẹ́yìn àpọ́nlé àbùkù lọ́kàn kò lè níyì kọ́bọ̀ mọ́ láwùjọ mi yẹn bá ti sọ̀rọ̀ pé àǹkà bàbá àti alọ́sọ ẹ̀ lágbájá ìwé ọmọ ló kùrọ̀ àdìsí ilé ọgbà yéjọ́ ọmọ abú <laughs> gbogbo torí ẹja wá ẹja wa mm. kí ni ká ọmọ sọ tó ọmọ ń bí ìgbà tó ṣe kó sojú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yọ̀lọ̀ ọmọ wádìí tí ọ̀kan tí ọ̀kan lọ́wọ́ tí ọ̀kan lẹ́sẹ̀ hmm. ẹ yóò máa pẹ́ òǹtàfẹ́ máa ń pa rẹ̀ torí káwọn lè mọ̀ gbèsè táwọn gbè tá ń bẹ dé rọ́ńsẹ́ tá ń tẹ́ran dé rọ́ńsẹ́ so kí lọ́kàn kí lọ́kàn anabi sallallahu alayhi wa sallam wọn ni min husni islamil mar'i tarkuhu ma la ya'ni nínú dáadáa ìsìláàmù èèyàn oníkéń tí ó kàn án lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀ pátì hmm. pátì èwo la sẹ́nu jàǹrà sẹ́nu gbàǹgbà ntí ó kàn án hmm. kí ló ti jẹ́ tó fi jẹ́ pé wọn náà láàgbọ́ lẹ́nu rẹ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ wọ́n fìgbésí ayé wọn ráàrí. èyí tó lè mú kí wọ́n ṣàǹfààní láyé lálùkìyàmọ̀ wọ́n àmójútó èyí tí kó bá ní téèyàn fífìdí rẹ́mi ibẹ̀ ni wọ́n tẹ̀ bàtì irú wọn pò kí ni wọn o. Jazakumullah khairan Sheikh. 090080619985459 plus 2348083293896. Hello? Hello? Ìtàhálẹ́gùn. Àríwá ìsọ́lámù, ó kọ́ yín. Ó kọ́ mi Abdulaziz láti lè fẹ́rin. Ìbéèrè yìí. Ojú òní ìsìláìsì wo obìnrin tó kó tò nílé ọkọ. Tó kọ́ lọ́wọ́ sí ọkùnrin yìí. tó wá lẹ́yìn ìgbà tí ọkọ si yẹn tó ṣaláìsí ó fẹ́ padà wá so ọkọ tèmi yẹn ó dẹ̀ tẹ́wọ́ gbà ǹjẹ́ ìsìlámì ó tẹ́wọ́ gbà láìsí ìlànà sílẹ̀ gbogbo àwọn dìbò sí nìkáyè fún ẹnìyẹn mọ́. ìbéèrè kejì. ìbéèrè kejì ni pé wo fi tàbí bí abọ́tù ṣàìdí sí èrògbò láti jẹ́ kó tó kó tó ju owó. wọ́n ní kí ni islam ojú òní islam fún kí ni wọ́n fi bí ọ̀sẹ̀ rarun àbí zaitun kí ni wọ́n fi ra ẹran gbọ̀n kó lè bá máa dùn wò sí kó lè bá máa fresh. alhamdulilayi obìnrin tó kókò lé ọkọ láì jẹ́ pọ́kọ́ kọ́ lẹ̀ ọ wá lọ lọ́kọ mi ìgbà tọkọ mi tó ní ìwọ̀n aṣọ láìsí ó tún darí sọ́dọ̀ ọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ ọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ náà tó tẹ́wọ́ gbà pé ẹ káàbọ̀ hmm. láì pé wọn so igi kankan nítorí ní pé òun náà lóbìnrin yẹn ìgbà tóbìnrin bá fẹ́ fi ọkọ lẹ̀ tí ọba tẹ ọlọ́run jẹ́ kọ́kọ́ ọkọ lẹ̀ hmm. àmọ́ tí tọrọ pé ọkọ lẹ̀ ó gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe pé ó ní hmm. nítorí kọ́ ọmọ bàjẹ́ ni tí ò ní gbóòórùn àlùjẹ́nà. nàbì sallallahu alayhi wa sallam mm. ó ní gbogbo obìnrin tó bá tọrọ lọ́dọ̀ ọkọ rẹ̀ pé kọ́kọ́ ńlẹ̀ láì nídìí pàtàkì kò ní gbóòórùn àlùjẹ́nà. so ká bẹ̀rù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ọ. Mm. tí wọ́n bá sì rí kó ti sú ọ ọ̀fẹ́ ṣe ìyàwó fọkọ mọ́ òun ò sì kọ́ lẹ̀ ó lè bọ́ dànù kó o kólà ó ṣe kankan nínú méjèèjì mm. zina lọ́ọ́ bá lọ ìyàwó rẹ̀ náà ló sì jẹ́ gbogbo obì yóò wò lè lọ ìyàwó ọkọ rẹ̀ náà lọ jẹ́ hmm. gbogbo ọmọ tó bá bí sọ̀n òun ló ní hmm. nítorí pò ní ọkọ rẹ̀ hmm. ṣùgbọ́n lábẹ́ òfin ọlọ́run ṣẹ̀rí ọ̀gbà fóònù náà kọ́ dẹjú lẹ́kítà lùbọ̀ wọ̀ obìnrin ti lọ lọ́kọ míì yọ̀wọ̀ àmọ̀ wòóràn pé ẹ̀ eh, wọ́n lọ ni ó ń padà bọ̀ àà so ìwọ náà tètè kọ́ lẹ̀ nítorí kọ́ mọ̀ bá bọ́ sí pé ìwọ náà di dayò ẹni tí ó rí pé ìyàwó òun ṣe zina tí ò rí nǹkan kan ṣe sí ni wọ́n ń pè ní dayo hmm. tó irú ọkùnrin tẹ́ wí hùn ọmọ kò ti lọ́ọ́ fẹ́ lómi ọbẹ̀júlẹ̀ àlùbọ́ fi wọ̀ ọkọ̀ wọn kó tó wá padà wá bá hmm. tó dájú ni pé kò gbẹ́sìn yìí rárá rárá hmm. torí pé òun náà ti sọ̀rọ̀ alẹ̀ ó ti gbà láti di dayo dayo fi tún wá gbà pé kóbìnrin ọ padà wá sọ́dọ̀ òun kọ̀yà yẹn lẹ́nu torí ẹ̀ láti ìgbà tó ti lọ ó ti yẹ kí wọn náà fòtélé pé ee ọ̀ọ́fẹ́ má ó ti hmm. kọ́lẹ̀ hmm. kí kálukú sinmi ó ti kọ́lẹ̀ kí kálukú sinmi hmm. lẹ́yìn ìjẹ́bù sójà àmọ́ tóbìnrin bá lọ ó kò ní ọkọ fún bí ọdún méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà àbí jù bẹ́ẹ̀ lọ láì jẹ́ pọ́kọ́ kọ́lẹ̀ ọkọ òsì sọ pé ń kọ́lẹ̀ obìnrin náà gbogbo ìgbà tó fi lọ lọ ó tún ya ó tún padà wá ìsìláàmù sọ pé yìgì alákọ̀ọ́kọ́ náà sì ń bẹ òun hmm. ní tún yìgì kankan so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ eléyìí kìí sì ṣe ti ìsìláàmù faramọ́ obìnrin ọkàn sákò lọ́dọ̀ ọkọ pa àwọn fẹ́ sinmi fúnra wọn wọn àti èsì pẹ̀ ń gbá bọ́ọ̀lù àti hmm. wàá gbadé ìdajì hmm. ìgbà tí wọ́n fẹ́ lò ẹ̀ wá fẹ́ sinmi rárá o ìyàwó máa bẹ pẹ̀lú ọkọ láíláí ni ọkọ náà sì máa bẹ pẹ̀lú ìyàwó rẹ̀ láíláí ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá síta gbangba tí a mọ̀ sí hudan wa bushra lẹ́yìn tó máa wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé ní ọ̀la òde inshallah ní ògbómọ̀ṣọ́ ńlá àpapọ̀ ìlú ògbómọ̀ṣọ́ dédé agogo mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt ni yóò sì wáyé àkòrí ohun tí yóò máa jẹ́ ìgbéyàwó ní hudan wabush ọtítọ́lá òun náà ni ìsìláàmù tó kà kóhun ìsìláàmù tó kà kóhun inshallah sheikh dr osafdin gbadebo ọrọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ ni wọ́n sì máa dá wa lẹ́kọ̀ọ́ inshallah àwa tí a bá gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ allah yóò sì jẹ́ kó jẹ́ ìbàlẹjọ dáadáa fún wa lọ́la gbẹndẹlẹ kíyàmá sheikh ẹ jẹ́ kí n mú ìbéèrè léyìí wá wọ́n ní àjọ kan wà tó jẹ́ pé àjọ elétò ìlera ni láti ilẹ̀ òkèèrè wọ́n wá wá wíwá tí wọ́n wá àwọn ọ̀sọ́ yìí pé ọ́ dàbí ẹ ọ́ fẹ́ dà bẹ́ẹ̀ ní bí wọ́n ṣe sọ ṣùgbọ́n mi ò tí mà bí bẹ́ẹ̀ ni bí bẹ́ẹ̀ kọ́ so wípé àwọn ọ̀sọ́ pé kéèyàn lọ mọ̀yàn wá ní túláàsì pé kéèyàn máa mú èèyàn méjì àbí mẹ́ta wá ṣùgbọ́n téèyàn bá fi owó kan fi ṣe ìforúkọsílẹ̀ ní pàtó iye owó kan lápèjúwe àádọ́ta ìgbẹ̀rún náírà fifty thousand naira so àlékún tí bá ń wá gẹ́gẹ́ bí èrè àwọn ọ̀bá yàn fi amọ̀ rẹ̀ sọ́tọ̀ so yóò mọ jẹ́ èrè fún yàn so láìsí ní ní ìwọ̀ kankan jù báwọn náà lọ wípé jọba ti fi ń ṣòwò owó ṣètò ìlera. ṣé wọ́n ní kí n mú wá káwọn bá fi ṣètò ìlera ni àbí èmi kà fi rẹ́gísítà. E, e, wọ́n ní kéèyàn mú wá káwọn fi ṣe òwò lágbọ́ndẹ́ ti ètò ìlera. ṣe registration registration wọn mọ̀ mọ́ gbà fún. tó àmọ́ táwọn gbà lérò. so ìtẹ̀ ń sọ yẹn wọ́n ti ṣèbéèrè lọ́pọ̀lọpọ̀ ń parí owó tẹ̀yìn san fún wọn yẹn wọ́n gba registration fee hmm. so tó bá yá lórí owó tẹ̀yìn fún wọn wọ́n máa fún yín lérè hmm. èrè tá ń fún yín yẹn èlé ni pẹ́pẹ́ sì tún ni nínú òfin ṣẹ̀ríà hmm. nínú òfin ṣẹ̀ríà tẹ̀yìn bá ti fowó sílẹ̀ nírò pé màá fi jẹ́wọ́ náà wọ́n ń pè ní tẹ́tẹ́ èlé ni nígbà tẹ̀yìn gbé fifty thousand pamọ́ sí wọn lọ́dọ̀ tẹ̀wọ̀n retí kọ́ máa pamọ́ láì sẹ́yìn so eléyàn lè lé so ẹ sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń gbé gbogbo nǹkan yẹn wá fún wa èsì kó àwọn jẹ́ mùsùlùmí èsì kó wọn mòfin ọlọ́run wọ́n gbé wá fún yín tàn yín náà fẹ́ kópa ńbẹ̀lẹ̀ wá ń béèrè pé ìhàwó ni islam kọ sí ẹni tí ń ṣe pọ̀ kò lè sọ́dẹ̀ tọ̀ torí pé òfin ọlọ́run bó bá ṣe wá náà la gbọ́dọ̀ tẹ̀lé ó dùn mọ́ kò dùn mọ́ òfin tọ́lọ́run kì í yí padà nítorí àwọn èèyàn òfin tèèyàn ló máa ń yí padà nítorí àwọn èèyàn Hmm. níṣìí tó máa ṣe òfin kan ní assembly tán gbé jáde wọn tíjọba pàṣẹ pé ẹ máa lò hmm. majority ọmọ orílẹ̀-èdè wa làwọn ọ̀fẹ́ ìjọba ò ní option hmm. wọ́n tún padà sí assembly pé ẹ bá tún yẹ̀ wò àfẹ́ máa ṣèjọba lé àwọn èèyàn lórí pẹ̀lú òfin tí wọn ò ní fara mọ́. so ṣé àwọn mùsùlùmí wa lè jáde ní ìṣe pé ọlọ́run gbogbo òfin tó ṣe lọ́ba wa láàmú àbábí tí wọ́n máa gẹ́wò lè àfẹ torí àwọn afẹ jalè ah, tó lè fèsì òfò yìí ṣe yí padà hmm. tọmọ èèyàn náà máa dàrú tí wọn máa dàrú tí wọn dàálẹ̀ tí wọn tún sà hmm. tí wọn yí padà tẹ́lẹ̀ ìjẹrù sí. hello. salaamu aleykum. aleykum salaam ó kọ yín. ebi tó ní àbúrò náà abúlé rẹ. ìbéèrè mi ìbéèrè mi aláwọ̀ kan ìjẹ́ ẹni tí bá ń fi olóńgbé tí bá ń sún mọ́ra tàbí tí a títí bá kí fi ń kírun pé onítọ̀hún ó nírun ìbéèrè ẹlẹ́ẹ̀kejì àìjìyàn pé jẹ́ gbéyàbá kú gbéyàbá wà nínú sàárè irú ìbéèrè wo ni wọ́n máa bìyàn lérè sàlámù àlè. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lé náà mọ̀ ṣe ẹ yín o. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum assalam warahmatullahi Rashid láti Ìbàdàn. Ìbéèrè yín tí a mọ̀ pé wọ́n ní ká ṣe dáadáa fáwọn sáwọn òbí wa méjèèjì so àwa ní bí ìdájì wa tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n sì ti kọ́ mọ́ṣáláṣí wọ́n tẹ̀ lọ sí àjì ṣùgbọ́n bá bímọ wọ́n máa ń ṣe òròlé so lẹ́yìn òròlé yẹn wọ́n á ṣe lọ́dún mẹ́fà so wọ́n á ṣe àkíkọ̀ ní ọjọ́ mẹ́jọ tó adẹ̀ ṣàlàyé fún wọn pé kò dáa so but wọn stop rẹ̀ so wọ́n ti wá jáde kó láyé ìbéèrè dandan ní pé ṣàlè máa rántí wọn nílùú tiwa tani máa ṣàdúrà fún un. alhamdulilayi àkọ́kọ́ mùsùlùmí tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ kan yìí tó sì jẹ́ pé ń tẹ̀lé anabi muhammed sallallahu alaihi wa sallam kí ló fẹ́ fóńdè sí hmm. tá a máa de lóńdè mara dípò pọ́ àtúngbé lọ sí di sọ́lá hmm. mùsùlùmí àgbọ̀dọ̀ dárú ẹ̀ wò ṣùgbọ́n tó bani lọ́kàn jẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ kàn forúkọ lásán ṣe islam ọmọ kankan nípa islam yẹn tẹ bá ń bá yàn sọ̀rọ̀ islam gan ọ̀pọ̀lọpọ̀ ìjókòó ń bẹ hmm. wọ́n máa gbanu ni wọ́n máa yín mú hmm. ẹlòmíì ní kílẹ̀ ń gbọ́ ganan rí lásìkò òdìrákà mẹ́jọ hmm. so yín tí máa ṣẹlẹ̀ náà nù islam tó kàkùn ara tó bìdà ńlẹ́kọ̀ọ́. náà àti ọ̀wáyé lọ́la ọ̀ka islam kún kankan ó ti hmm. fẹ́ tara rẹ̀ sórí rẹ̀. la ilaha illallah oríire bẹ́ẹ̀ wù. àmọ́ tí wọ́n ṣe tá a fi sórí rẹ́ǹdì rẹ̀ kò fẹ́ tẹ̀lé ọ̀pẹ̀sìn kò gbòfin ẹ̀ mọ́. la ilaha illallah. kọ́ ló ń sọ àánú wa. àmín. tí wọ́n ní àwọn tó ń ṣe fanfa nípa àbẹ́rẹ́ wo ni wọ́n bí wa nù sáré ilé kéwúlẹ̀ wà onídìí hmm. kẹ́ máa ṣe fanfa tọrọ rẹ̀ sìn lélẹ́yìí èmi tí wọ́n á mú alágbárí mi tí wọ́n náà mú alágbárí rẹ̀ gbogbo ẹ̀ nínú gbàlẹ̀ ni hmm. nítorí pé tó máa ń sọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run sọ ànábì sọ hmm. sókè náà fẹ́ bí fàǹfà nú ẹ̀sìn hmm. kò sí tó fẹ́ bí amúgbàtà bá ti kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀sìn a máa ṣe fàǹfà ó dàbí ọ̀rọ̀ àwọn olóṣèlú ni ẹnìkan lé ní PDP ní àbí APC sẹ́mi pé lẹ́yìn alẹ́ máa fọpọlọ yín dá sí àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn tó o bá mọ̀ ń pa rẹ̀ sẹ́nu ń lóríṣiríṣi ẹ̀yin náà ẹ máa wá dánilẹ́kọ̀ọ́ ẹ má jọ jẹ́ béèrè rédíò lásán hmm. ẹ máa wá dánilẹ́kọ̀ọ́ gbọ́jẹ́ tọ́jà gbó ló lè máa wá gbọ́jẹ́ ti alimadina ní pápá abẹ́tẹ̀ ló lè máa wá gbọ́jẹ́ ti alimadina ní olúkókò ló lè máa wá gbọ́jẹ́ ti alimadina tó alábẹ́ níkẹ́ ló lè máa wá má jẹ́ gbogbo ọbọ̀ mọ́ ọlọ́ ikú ń bẹ hmm. ikú ayé ni rọ́ọ̀mà hmm. ọ̀run ògbèké àlékò bí ọ́ nípa olúwa ẹlẹ́dàá rẹ̀ olúwa wo ló sìn láyé ó lè parọ́ torí òun parọ́ nù sàárè hmm. màlẹ́kì ó tún bí ọ léèrè nípa ẹ̀sìn tó gbélé ayé ṣe ó lè parọ́ òun parọ́ nù sàárè màlẹ́kì ó tún bí ọ nípa arákùnrin yẹn tọ́lọ̀ rán sí yín ìwọ mà hmm. <laughs> ànábì wa ni sọlọ́lá àdìsọ́lá òun bí ọ ìbéèrè ọ̀hún ju mẹ́ta lọ náà kí tó máa bá fẹ́ ṣe wàhálà àti nẹ́kù a máa sákàkà káwọn èèyàn ọmọ ti rí béèrè kó tó dijọ́ ọ̀dánwò hmm, ìbéèrè ti sàárè ó wà open kó tètè gbọ́ bọ́yọ̀ lè kọ̀ dáhùn lọ́wọ́ kó ní kó fi sí ọlọ́bọ ọba kú kó fi máa dá màlẹ́kà lò kó ríran wò hmm. ẹni tọ́lọ̀wọ̀n ọba fún lẹ́sìfọ̀ kò ní rí èsìfọ̀ ní tí ó sì ṣe sábàbí tó fi lẹ́sìfọ̀ náà ni kó dúró déédéé ń di ẹ̀sìn odo hmm. déédéé ń di ẹ̀sìn bí ẹni tí ń dòńdè mára kọ́ hmm. òkà burúkú ẹ̀yìn wọn ti pè bàǹtí òfò gbogbo àwọn nǹkan kó lè sánú ẹ̀ alẹ́ nìkan ní tó ń bá kú àwọn ẹrù tíra ìyàtọ̀ àwọn dè yìí kó gbé sí ìgbèrí òun yóò tún fi rọrí sọ. ẹ ó lọ àwọn fi lọ jà lọ. Ah, ah, ayọ bàjá subhanallah. ọlọpọ sàánù wa ẹni tó béèrè láti Ìbàdàn ó ní ìgbà tí Islam ní ká ṣe dáadáa sáwọn òbí wa hmm. àwọn wá jẹ́ ẹni tó ṣe pé táwọn bá bímọ tí bàbá bá ti gbọ́ wọ́n fi jọ́ mẹ́fà sọ̀rọ̀ lé kó hmm. tó wá di pé wọ́n ṣe àpékọ̀ lẹ́yìn rẹ̀ hmm. bàbá yìí ti wá kú sáà lè máa ṣàdúrà fún Ọlọ́run má jẹ́ Islam ọgbà ká ṣàdúrà fún lóró àfi tí bàbá òun tó bá jẹ́ pé olóró lẹ́yìn ọmọ rẹ̀ náà tó bí lábẹ́ òfin olóró ẹ̀yin lè máa ṣàdúrà àmì lọ́wọ́ pé mùsùlùmí lẹ́yìn olóró lòun ìsìlámù ọgbà kẹ́ ṣàdúrà fún hmm. ọjọ́ ìrọ̀sìjọ. jazakumullahu khairan sheikh lábẹ́ ìbéèrè ilé ìtọ́ farapẹ́ wọ́n ní ṣé èèyàn lè máa kí Al-Qur'an al-Karim báyìí ó wá jẹ́ pé èèyàn wá ní lọ́kàn èèyàn ní níyà èèyàn yìí pé tọ̀ ládàá tó yan bàrí bẹ́ẹ̀ kọ́ lọ́nkọ́ bá èèyàn mú bá òbí èèyàn. àlẹ́ yẹn ò sínú dáadáa ṣíṣe hmm àwọn dáadáa ṣíṣe tẹ̀lé ṣe tẹ̀lé bùn bí yín islam ṣàlàyé rẹ̀ hmm. bàbá yín yẹn ẹ ṣe sàrà fún sàrà àti òbùkátà kẹ́ ẹ máa kó àwọn èèyàn jọ hmm. ẹ fẹ́ ṣe sàrà fún yàn ní ìṣẹ́ lọ mú báyìí tó ní bùkátà hmm. ẹ wàá ní láàmìyàn pé ládá tí ń bẹ́ẹ̀ ń di sàrà yìí bàbá mi màmá mi ni kò fún ọ̀dà ẹ lè kọ́lé bóyàn kọ́jẹ́ sàrà ẹ lè jẹ́ni tó ṣe pé báyẹn dáṣọ sáwọn èèyàn lọ́rùn kọ́jẹ́ sàrà àbá pé àmàlà àtọ́bẹ̀ gbẹ̀gìrì ń sàrà ń bọ́ ń bẹ̀ mm-hmm. àbí mọ́sálòkú máa jẹ ń bọ́ ń mm-hmm. so yóò bá lẹ́fun gbogbo eléyìí mm-hmm. ẹni tó ní bùkátà ńlẹ́ lọ fún. àwọn yẹn wọlé sí wa wọ́n wà nkárá wa ẹni tó wọ gíní dàmọ́ọ̀sì kálukú wọn á jókòó ẹ wá ń gbọ́ka fún wa pé sàrà òkú ni sàrà àkọ àbẹ́ ń tara ẹ ń sòkù ẹ ń sòkù ni wọ́n ń pelé àwọn náà máa wá láti pààrọ̀ kọ fún un lọ́nà tó fi jẹ́ pé wọn ò ní jẹ́ pàwọ́ àwọn bá wí sàrà òkú làwa ń ṣe so mm. eléyìí jẹ́ bó ṣe jẹ́ ń bẹ̀rẹ̀ so mm. bákan náà ẹlẹgbẹ́ kan ga ẹ fi ṣe sàrà fún bàbá yín bákan náà àdúrà ojoojúmọ́ ẹ máa ṣe fún bàbá yín nítorí pé ọmọ rere gbogbo gbà náà máa rántí òbí rẹ̀ mm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ ẹ jẹ́ kí ẹ mú sọ ó ti já zero nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wá létí pé wá síta gbangba tí a mọ̀ sí hudan wa bushro lórí tó máa wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé lọ́la inshallah rahman ní òun ọ̀ṣọ́ central mosque ọjàgbó láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt ah, àkòrí hudan wa bushro ti tọ̀la òun náà ní ìsìláàmù tó kà ìsìláàmù tó kà kan inshàlá asheikh dr sharafdin gbadebo rọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá bẹ́ẹ̀ lógún ọ̀ṣọ́ náà ni wọ́n sì máa dá wa lẹ́kọ̀ọ́ inshàlá aago mẹ́wàá ni àwa tí a bá gbọ́ láti fún àwọn tí ò gbọ́ Allah yóò sì ṣe rọrùn fún wa inshàlá ẹ lọ́wọ́ wàhálẹ́kùn sálàmù rahmatulah ọkọ̀ rí ìbéèrè yín pápápá. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹjọ́ ilé ọlọ́run afẹ́fẹ́ dókítà nígbà wa níbi tí ó fèsì gangan ó fèsì ibi tí ó jẹ́ north gangan ìgbà tá máa dìklẹ̀ ibi tí gbígbà wà gangan ó jẹ́ oh. àárín méjì sí. náà ọ̀dà kò sí wàhálà ọ̀rẹ́ torí pé ìbéèrè tí ẹ béèrè yóò bùkátà àlàyé tí ó gùn tìǹtìǹní a máa béèrè ẹ̀ lọ́jọ́ mẹ́jọ inshàlá ṣe gbọ́ ẹ torí ọjọ́ tó ti lọ kò ní fàyè gbà kí á mú ìbéèrè ní bí ẹ ti ṣe béèrè inshàlá tó ọ̀dà ibi náà ni a ti máa ṣẹnu ró lónìí inshàlá rahman ọjọ́ mẹ́jọ ìní náà lásì máa pàdé pọ̀ lórí ètò tí a pè ní ẹlẹ́fíkì òfin dín ọgbọ́n pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù tó kọ́lọ̀ kọ́ba fi san wọ́n lẹ́sùn lórí láyé ńgbà tí kọ́badé lọ́jọ́ àgbóǹjẹ̀rẹ̀ kéyàmá ọgbọ́n pàtàkì lọ́wọ́ Sheikh Dr. sọ̀rọ̀dé gbadébọ̀ rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ìjọ̀kan láti ìgbà yìí wá ọpọ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà láti òkè àdó akíntọ́lá tí wọ́n dìjọ́ kọ́ wọ́n rìn wá jazakumullahu khairan ọ̀làdùnní délóńlókọ̀ mi ọjọ́ mẹ́jọ ìní láti máa pàdé inṣàlá títí ìgbà náà ìmọ̀ kí wa ní kíkẹ́ lákìkí ọ̀la tó sàlùbáríkà jùlọ táàtù máa kíra wa nínú ọgbà ìjẹ́nà inṣàlá wípé salamu alaikum wa wa barakatuhu. one zero one.